أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله adá ọpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgbìyàn fún àdájọ́ Muhammad sọ́ọ̀mọ́ àṣà àtọrọ àforíjì fún ọmọ bí ó ṣe lọ́jà ìdí ẹ̀ tí ní tẹ̀síìrì tí ó tí ó pẹ́ bẹ̀rẹ̀ ọba náà lọ́nà pé ó lè ní ọjọ́ jíwà gbogbo àwọn ìjọ art àwọn ìgbìyànjú lọ́tún lórí àti ṣe òkútùbà àti àwọn challenges ilé ètò tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí a ṣe ọkọ̀ bàtà ìmọ̀ràn ọba lórí sọ́wà abẹ́rẹ́ ọkọ̀ gbà lẹ́sẹ̀ fún wa ìmọ̀ba tí a bá láǹfààní àti sọ lónìí náà ọlọ́kọ̀ yóò lò fún wa láyé àtijọ́ nílé òkè ara lọ́la ọlọ́run ọkọ̀ wọ́ta níbi tí a dúró sí lánàá òun níbi tí a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrù ìbẹ̀rẹ̀ Suratul Fatiha a ṣe àwọn àlàyé tó pọ̀ lórí a'udhu billahi minash shaitani rajim àwọn ọ̀nà tá a lè gbà wí àwọn síyábù listi'adha síyábù al-isti'adha gbogbo ọ̀nà tá a lè gbà wí a'udhu aṣọ díẹ̀ níbẹ̀ aláfẹ́ ka Qur'an àbá kírun wọ́n fẹ́ ká máa fi ó kọ́ ọlọ́run wá kúrò lọ́dọ̀ ṣàìtàn ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọ̀tá ọlọ́run a lè sọ wípé àrùfìlá ìmìnà ṣàìtàn rọ̀jìm alọ́nà kan nìyẹn a lè sọ wípé àrùfìlá ìsẹ̀mí ìlà àlímì mìnà ṣàìtàn rọ̀jìm a lè sọ bẹ́ẹ̀ a lè sọ wípé àrùfìlá ìnáwó àsẹ̀mí ìrọ̀lá àlímì mìnà ṣàìtàn rọ̀jìm a sì lè sọ pé a'udhu billahi mina shaytanir rajimi min amsihi wa nafuhihi wa nafihi a lè gbogbo àwọn gbólóhùn nítorí àwọn ẹ̀rí tí a rí ní àkọọ́lẹ̀ nínú alukur'an àti súnà anábìwa muhammad sallallahu alaihi wasallam a sì mú àwọn kan wá níbẹ̀ lánàá lẹ́yìn eléyìí a jẹ́ kó tó yé wa pé shaitan ọ̀tá ọlọ́run ni ọ̀tá àwa mùsùlùmí ni nígbà téèyàn bá fẹ́ ṣe nǹkan èso ọmọ wa gbèrò yírò yìí yọ ọmọ gbé sí wa lẹ́nu òun lọ́wọ́ ọba ṣe ń sọ fún wa pé wàyí mọ́ yá sàbọ́n lákàmínà ṣẹ̀yìntọ́ ní nọ́sgọ́n fásitẹ̀ ìpìlá àṣẹ tó bá di wípé èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọfẹ́ máa gbèrò yírò yìí sí yín lẹ́mìí ọfẹ́ máa gbé nǹkan mú sí yín lẹ́mìí ẹ máa wá bá wá sùn kúrò lọ́dọ̀ ya wáyà èṣù <clears throat> lẹ́yìn eléyìí a ṣàlàyé díẹ̀ nípa bismillahi rahman rahim ǹjẹ́ àyà kan nínú alukur'an àbí kìí ṣe àyà kan ọ̀rọ̀ tí àwọn àfọ onítẹ̀sí tí wọ́n sọ nípa ile a ṣe àlàyé ẹ̀ kọ́nà ọba àlékẹ́ ọlá kó mú ẹ̀mí kọ̀ọ̀kan wa lọ́wọ́ àwọn billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim a fi ọlọ́run ọba àlékẹ́ ọlá fi wá sọ̀rọ̀ kúrò lọ́dọ̀ a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tafsiru bismillahi rahman rahim bismillahi rahman rahim àwọn àlàyé tá a kọ́ sí fúnra wa lánàá òun ni wípé ṣẹ̀ríà fẹ́ fún wa gbogbo àwọn nǹkan tá a bá fẹ́ ṣe ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run mùsùlùmí kó wọnú ilé rẹ̀ kó sálámà kó ṣe bísmìlá bísmìlá ìwàlájíná wàbísílẹ̀ láì ìhàrájínà wà aláàlọ́ ìrọ́bìnà àwàkálínà mùsùlùmí fẹ́ jáde nínú ilé sámọ́ sọ̀rọ̀ máa tẹ́tí gbọ́ mi ni ìwọ tó ń ka nǹkan lẹ́yìn máa tẹ́tí gbọ́ ń tàn sálàyé mùsùlùmí fẹ́ jáde nínú ilé yóò ní bísímìlá tàwákálítù alọ́lá jama kílà bẹ̀rẹ̀ rẹ̀ bísímìlá so oríwọ̀ tó o bá fẹ́ ṣe nǹkan tó fọ́ọ̀kọ́ ọlọ́run fàwúwà ábítà fàwúwà akọ́tọ́ nǹkan yẹn kò ní lẹ́yìn re nǹkan yẹn àlùbáríkà díẹ̀ ni ó wà bẹ́ẹ̀ àtàwọn rìwáyà àti míì àbí àwọn ọ̀rọ̀ míì tó tó wá ìyẹn nìkan tó bá àlọ́ tó fẹ́ jẹun ṣe bísmìlá gẹ́gẹ́ bí sàbẹ́ta aṣọ tó fẹ́ jẹun torí tó ní kódà ọkẹ̀ tọwọ́ bọ inú oúnjẹ ànábì wa ya gulam ilé yìí sami láà dákọ̀ ọlọ́run tó jẹun wàkúl bí ẹ̀mí níkà fọwọ́ ọ̀tún rẹ jẹun ọ nínú kíni nínú oúnjẹ àṣetà bá tó fẹ́ jẹun á kódà ìwọ tó já sí pé ọ̀wà arántí ṣe bísímì ńlá kó o tó jẹun ọ̀wà ń jẹun lọ́wọ́ arántí ó tún wá tó dákọ̀ ọlọ́run pé bísímì ńlá àwálàwù wà àhírọ̀wù tàbí nínú rìwáyà mi bísímì ńlá fi àwálì yìí wà fi áhírì yìí àṣètùmọ̀ ẹ̀ ni pé mo dákọ̀ ọ̀wọ́ ọlọ́run sí bẹ̀rẹ̀ oúnjẹ yìí àti parí ẹ̀ orúkọ rẹ tó yẹ kí n dá níbẹ̀rẹ̀ tẹ́sù gbá mi lábì mo dápọ̀ rẹ̀ mo dápọ̀ rọ ọlọ́run ọba ọba àlekè ọlá sí i anábí wa sallallahu alaihi wasallam ó tún kọ́ wa débi wípé ọkùnrin tó ti níyàwó nílé àtìyàwó rẹ̀ wọ́n tó fẹ́ súnmọ́ra wọn ká tó dápọ̀ ọlọ́run ká ní bísímìlá pẹ̀lú orúkọ ọwọ́ ọlọ́run Allahumma jannibna shaytana náà wàjá níbi ṣàìtọ́ na máa rọ̀ sàkùtánà bísmìlá ìwọ náà ya èṣù yàwá yàwá ya èṣù tó ọba tó fi ọmọ sí ìsẹ̀mí ayé wa yìí má jẹ́ kéṣù òṣèkéde o má jẹ́ kó lágbára lórí ọmọ wa jama tó ọba tó wo súrà tọ́kọ́ sọ̀kalẹ̀ ikra bísmì rọ̀bíkà tanijẹ́ rọ̀bíkà Allah ìwà ànábì máa kà pẹ̀lú ọkọ ọlọ́run ọba rẹ àṣewọ̀tọ́ ọjà kẹ́kọ̀ọ́ tọ́já sí wípé ìwé kèé wọ̀ lórí tọ́ ọba ti fẹ́ kàwé máa ní bísímìlá kí lọ́ mọ wíjà máa bísímìlá so orítùmọ̀ ẹni pé pẹ̀lú ọkọ̀ ọwọ́ ọlọ́run òun ni mo ṣe fẹ́ kàwé jẹ́ kó yé mi yóò yọ pẹ̀lú àṣẹ ọlọ́run ọfẹ́ kà bísímìlá ikra bísímìlá bíkà àsókọ náà la tó máa fi ka nǹkan tí máa jẹ́ òye jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ ó fẹ́ wọnú mọ́tò aṣàlàyé ó tún ṣe bismillah pẹ̀lú ọkọ̀ ọwọ́ náà ni mo ti fẹ́ wọnú mọ́tò àtúnṣọ́rú nǹkan yẹn ó tún fẹ́ wọ aṣọ ó tún ṣe bismillah ó tún fẹ́ bọ́ sọ ọ́lẹ̀ ní gbogbo òṣèmí ayé ẹ̀mọ́ ọdún máa fókọ ọlọ́run bẹ̀rẹ̀ àfáà wa Ibn Kathir ọlọ́run bá níyọ́nú sí wọn àwọn ń ṣàlàyé wọ́n ní nínú tafsiru bismillahi rahman rahim wọ́n ní sẹ́ẹ̀rí gbólò yìí iftataha biha sahabatu kitaba Allahi wattafaqa al-ulama ala annaha ba'du ayatin min surati namli dọ́tòrò ọlọ́run farabalẹ̀ àwọn sàbí ànábì àwọn ni wọ́n kọ kùránì ọlọ́run ló sọ kùránì kalẹ̀ ẹnu wọn kò wọ́n bẹ̀rẹ̀ kíkọ kùránì pẹ̀lú ọkọ̀ ọlọ́ pé wọ́n kọ́ ń kọ kùránì báyìí ó kọ ọlọ́ọ̀bọ ọba àlékè ọlá òun náà ṣe kí ni òun náà fi bẹ̀rẹ̀ kíkọ alukur'an ní àwọn sàábé tí wọ́n kọ kùránì ọlọ́ àwọn sàábé yìí tí wọ́n wá kọ alukur'an wọ́n á ṣe fi nǹkan mi bẹ̀rẹ̀ kọjá bísímìlá torí pé wọ́n ti mọ̀ pé gbogbo nǹkan tá a bá fowó kọ ọlọ́run òun ní máa láyé àwọn onímọ̀ wá panupọ̀ pé bísímìlá yìí ayàtọ̀ mẹ́sọ́rọ́tì námlì ayàtọ̀ mẹ́sọ́rọ́tì námlì ayà kan ló jẹ́ nínú sọ́rọ̀tù námlì ayà kan òun ló jẹ́ ayà yẹn lọ́lọ́wọ́ bá ń sọ wípé innahu min sulaymana wa innahu bismillahir rahmanir rahim sórí bísmìláì sọ́rọ́tù námlì yẹn àlàyé pọ lórí ẹ̀ ọba kan láyé john ọbabìnrin balikisu láyé ànábì wa sulaimana ni ẹyẹ wúdíwúdà ẹyẹ ànábì sulaiman nínú àwọn ẹyẹ tí máa ránṣẹ́ ọlọ́mọ rọ ẹranko fún ànábì wa sulaiman a máa báwọn ẹranko sọrọ wọn a máa dá lóhùn a máa kọmúnikéètì pẹ̀lú wọn a máa ṣàlàyé fún wọn pé nǹkan báyìí òun la fẹ́ kẹ́ ẹ ṣe wọ́n á dẹ̀ ṣe ẹ̀yẹ ojúúdà òun ló lọ tó wá rí ẹnìkan obìnrin àwọn aráàlú sábáyì wọ́n tó wá ń jọ́sìn fún Balikis wọ́n ṣe kí ni wọ́n ń jọ́sìn fún ọwọ́n sọ́dọ̀ lọ ah ẹ̀yẹ ojúúdà wà rò pé tí mo rí ìmọ̀ àsọ́bánà bí Ọlọ́run Sulaiman màá ṣe kí ni màá sọ fún ànábì ọlọ́run sùlẹ̀mánà pé àwọn kan bẹ tí wọ́n ń ṣe kí ni tí wọ́n tún jọ́sìn fún balikis nígbà tó wá dé sùlẹ̀mánà ti promise ẹ̀yẹ wúdiwúdà yìí mọ̀ ránṣẹ́ ó yẹ kó ti dé látàárọ̀ kò tí ì dé làwọn àbíbánà màá fìyà jẹ ẹ̀yẹ wúdiwúdà yìí àbí bẹ́ẹ̀ kọ́ àwọn làyà ti yá ní bìkíni tàbí kọjá pé yóò mú ẹ̀rí kan wá fún mi ẹ̀rí kan tọ́já sí wípé yóò fojú hàn ní oníjó jìyà ńgbọ̀ wá dé Suleiman ah mo rí èèmọ̀ lónìí obìnrin mọ̀mọ̀ rí òun wọn lórí ó wá ní ńlá làwọn èèyàn wá ń sìn náà ń forí balẹ̀ fún obì nínú tí mo ti ṣe láyé tí mo wà mo ànábì Sulaiman wa kọ lẹ́tà si ẹ mú lẹ́tà lọ bá ẹ jẹ́ àwọn tí ó sọ tọ́bẹ̀ ilé gbẹ́rù gbọ́n a fi iye pànàbí ọlọ́ọ̀ni wa yọọ jẹ bàbá ńlá àyà tí ọba ti lè sọra ntójú rẹ̀ ó rí yọ gbà pànàbí ọlọ́ọ̀ni mi a lọ sí wá sí fún náà ànábì Sulaiman ó wá kọ lẹ́tà ó kọ sí ẹyẹ wúdíwúdà lẹ́tà tó máa kọ sí tó máa wo nǹkan àṣetọ́ ọba tó fẹ́ kọ lẹ́tà kí ló fi bẹ̀rẹ̀ rẹ̀ bísmìláì gbogbo nǹkan tí wọ́n làkà kún ẹ̀gẹ́ bísmìláì dẹ̀dẹ̀rẹ̀ à ẹ ṣe mùsùlùmí gidi nípa ọmọ túmọ̀ bísmìláì ni ó kọ ọlọ́run wá wà nábì ọlọ́run àṣekè tó sáyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni bísmìláì ti bẹ̀rẹ̀ Sùláìmánà wá kọ lẹ́tà sí Bàlìkísù ọya ìwé ẹyẹ wúdíwúdà ìwọ náà ló mú lẹ́tà lọ lọ ju lẹ́tà sáàfin Balikisu rí lẹ́tà ó pe àwọn èèyàn rẹ̀ yín èèyàn mi mo gba lẹ́tà ńlá ìní olùkíyà ìláyà wọ́n mú wá bá mi kí náà mú wá bá mi kìtàbù kẹrí mú lẹ́tà alákọ̀ọ́lé kan kí ló wá wà nínú lẹ́tà yẹn innahu min Sulaymana. وإنه بسم الله الرحمن الرحيم lẹ́tà tí mo mú wá bọ̀ yìí sórí pé kùránì tó ń kọ́ béèyàn ṣe máa àdírẹ́sì lẹ́tà àti gbogbo ọ̀rọ̀ yìí dẹ̀ ń kọ́ nínú English ẹ̀yìn kíní kan ẹ̀yìn senders address recipient address kíní kan address kùránì ló tó kọ́ wa àṣetẹ̀ bá ṣòpónú kéè samukọ mẹ́kọ téèyàn bá kọ lẹ́tà ìwọ tó kọ lẹ́tà àdírẹ́sì rẹ gbọ́dọ̀ ṣe ké ni ó wà níbẹ̀ innahu min Sulaimana wa innahu bismillahir rahman pé kùránì ọwọ́ ajẹ́wé literature àbọ́jẹ́wé ìtàn tí ọmọ sọ wípé ìta afẹ́ kọ́ lónìí òun ni type of letter formal letter informal letter and semi formal letter tàbá fẹ́ kọ formal letter yóò ní àdírẹ́sì ẹyọ kan afẹ́kọ̀ afẹ́kọ̀ informal letter yóò ládírẹ́sì kan formal letter àdírẹ́sì méjì ẹni tá a kọ́ sí àtẹni tó kọ kùránì èsè rètí ọmọ tó jọ dìdìrín báwọn ọ̀rọ̀ díẹ̀ àwọn onílà akẹ́wà gbọ́yé tó wo tẹ́ ẹ̀kọ́ ní English yìí ni kùránì tó sọ báyìí àṣetọ́ bá fẹ́ kọ lẹ́tà téè bá sòpònù ìwọ tó kọ lẹ́tà àdírẹ́sì ẹ gbọ́dọ̀ ṣe kíni o ọgbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ó tó wá fún ọkọ rẹ sí lábẹ́ yours faithfully yours sincerely ọ wá fún ọkọ rẹ sí àṣekùránì ló kọ́ wa innahu min Sulaiman wa innahu bismillahir rahman àṣẹ lẹ́tà tí wọ́n Inna wumi sulaimana ọ̀dọ̀ anábì ọlọ́run sulaimana ló ti wá sórí tẹ̀ bá tó wá fẹ́ kọ lẹ́tà fún òkúránì tó kọ lẹ́kọ̀ọ́ sórí táìtù rẹ̀ fi pamá kò pé iná wú mínà bí yìí sulaiman kò sọ pé látọ̀dọ̀ prophet sulaiman kò sọ bẹ́ẹ̀ ó rí pé nu lẹ́tà ní fẹ́ kọ lẹ́tà ó sọ pé from professor lẹ́yìn tó ẹ̀kọ́ kẹfẹ́ fi fún kẹ́lẹ́ fẹ́ fi professor lẹ́tọ́ kọ́ ni ó nídìí professor náà lẹ́tà o nídìí dókítà ọ̀nà lẹ́tà o di ẹnjìníà tó bá fẹ́ ṣe kí ni o tó bá fẹ́ kọ lẹ́tà ọ kẹsàlàyé pé innahu min sulaimana wa innahu bismillahir rahmanir rahim àṣẹ lọ́dọ̀ sulaimana ni lẹ́tà yìí ti wá lẹ́tà yìí wá rè ó kọta la fi kọ́ wa innahu bismillahir rahmanir rahim ó kọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀rọ̀ ọba alágbára mi kọ́ aláàtàlù àláyàwó àtúnmí ìrẹ́ Balkisu jẹ́ kó rírẹ́ ọ wálẹ̀ aláàtàlù aláyà má ṣe gidi mẹ́kàì má lagidi má ṣe pé àyàkókò nàkísì tọ́lọ́run ìwà àtàwọn èèyàn rẹ̀ wá bá mi mùsùlùmí àṣẹ atúrikọ́ níbẹ̀ yẹn èèyàn atúnránṣẹ́ dáwà pẹ́ńdáwà ṣé wọ́n mọ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ a padà máa ṣàlàyé fún ọlọ́jọ́ iwájú nínú ọ̀nà tá a lè gbà ṣe dáwà òun ni ká máa kọ nǹkan tó wá rí pẹ́ńdà wà kọjá apá nkọ̀wé nìkan o lè kọ lẹ́tà sí Jonathan pé kó gba Islam ó dẹ̀ síbẹ̀ pé Rashid ashimi mi ni mo kọ́ tí sọ́jọ́ ọba wá gbé mi kán wá gbé mi mo ṣe wá ìgbà tí wọ́n ní búyàn bẹ́ẹ̀ <clears throat> màá fún láwọn ẹ̀rí nínú Kùránì àti nínú Bíbélì tó fi yẹ kó ṣe Islam mo lè kọ lẹ́tà sọ́ba sọ́jọ́ ìwọ Ọbásanjọ́ kan wá gbà sílámù rẹ̀ ti darúgbó gbogbo bó ṣe bá Nàìjíríà jẹ́ tó bá gbà sílámù tó ń ṣètò ọlọ́run tó tọrọ àforíjì ọlọ́run foríjì mo lè kọ lẹ́tà mo lè kọ Obama l'Amẹ́ríkà màá dẹ̀ fa dírẹ́sì àti fóònù nọ́mbà mo kọ lẹ́tà sí ọ màá ṣe wá sí pé mo bẹ lọ́n pé wọn náà ipò agbára tó wà yí ọlọ́run ní ṣe lẹ́rìí takò só ti yé ipò agbára tó wà ipò dáadáa ni ṣùgbọ́n mo ẹlẹgẹ́ ni màá kọ́ sàlàyé àwọn inú tiẹ̀ náà dùn kí ló wá jẹ́ kí n kọ lẹ́tà sí ọ ṣùgbọ́n gbogbo àwọn tó lòpò ìlànà tán ṣe ìsìláàmù ẹ̀rí ń bẹ pé wọ́n jìyà lọ́dọ̀ Ọlọ́run torí pé Ọlọ́run bá sọ báyìí nínú Kùránì inna dina inda Allah al-Islam torí pé Ànábì Ìsá sọ báyìí ìní Abdullahi ìwà kóòtù ẹ̀rí fún màá tó kóòtù báyìí fún pé torí náà ìwọ Obama gbà Islam wàhálà ìmọ̀lò Obama lè kà á kọ́kẹ̀rò pé inú kí lélẹ́ yìí sọ ẹlòmí náà tó kọ lẹ́tà míì sí ó tó fi ṣe wá sí fọ́ ìgbà tí ọba ìka lẹ́tà bí 100 ó lè fi mùsùlùmí gidi sáwà ń ṣe bẹ́ẹ̀ lónìí irú ẹ̀ nàbí sùlàìmánà ṣe pẹ́ ń dá wà kéèyàn kọ lẹ́tà sí yàn anábì sallallahu alaihi wasallam ṣe anábì wa Muhammad ṣe ó kọ lẹ́tà sáwọn ọba àwọn ọba alẹ́ róòmù àwọn ọba apáṣẹ ó dẹ̀ kọ lẹ́tà sí wọn ààrẹ ìtọ́ fa lẹ́tà ìdúró pé ah, eléyìí fa lẹ́tà àmìyá mọ́sáka lọ́wọ́lùkàwù ọlọ́wọ́ fa kíndọ́mù ẹ̀yà ọlọ́wọ́ fa ìjọba ẹ̀yà ọlọ́wọ́ sì fàyà lóòótọ́ wọ́n pàápàá kú wà ní. èmi àti ẹ̀nà ká máa ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ ka primary school lọ́ba rí lọ́ba ti gbàgbé léèbù kọ́ náà kọ́ lẹ́tà sí akin abdullahi lamọ̀ sí kí ló dé tó fi á di kinní ìwọ náà wá gbé lórúkọ jésù agbára jẹ jésù bí àgbà sílámù ọlọ́run ni kó máa ṣe kó máa ṣe àlọ́ àkùbá kọ́ lẹ́tà sí kó kà á anábì sùláìmánà ṣe kí ni ó ṣe bẹ́ẹ̀ anábì wa muhammadu ṣe bẹ́ẹ̀ kí la fẹ́ ló ń bẹ̀ ní wípé àfáwọn ibnu kathir wọ́n lẹ́nu àwọn onímọ̀ kò aláàánà báàbù àyà tí mi ń surati namli pé bismillahir rahmanir rahim ọjẹ́ ara àyà kan nínú surati namli ni fún mọ̀tàlá fún alìyà àyà tó mustaqilla fi awwali kulli surati aw min kulli surati kó tó bá fi awwaliha àwọn náà àyà tó min kulli surati àtàlàyé ilé ìlẹ́kùnrẹ́rẹ́ lánàá àwọn àfáà wá ń ya pẹ̀lú pẹ́sẹ́ bísímìlá sódìdí àyà kan ni tó dá dúró àbá àyà kan nínú gbogbo súrà kùránì tọ́já sí wípé wọ́n ń kọ́ sí bẹ̀rẹ̀ rẹ̀ àbótí ẹ̀ jẹ́ ara àyà kan nínú gbogbo súrà àbíbẹ̀ tí ẹ̀ kọ́ àbọ́jẹ́ àyà kan nínú fátíà yàtọ̀ sí àwọn súrà míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àlàyé yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ta àti sọ dírẹ̀ níbẹ̀ àtàwọn ẹ̀rí tí àwọn àǹfààní tí wọ́n mọ́ wá tó bá wá rí bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ bismillahir rahmanir rahim tó orí ìtumọ̀ rẹ̀ bàbá muhammad bin sọ́lé al-Uthaymin nígbà táwọn ń ṣàlàyé wọ́n ní sórí bísmì bísmì yẹn wọ́n ní àlìjáàrù wal majrur muta'alliqun bi ma'rufin wa hadha al-ma'ruf yuqaddaru fi'lan muta'akhiran mọ̀nà sí wá farabalẹ̀ bá àríta dé yóò <laughs> àwọn àfáàn sàlàyé ìtumọ̀ bísmìláì nìyẹn wọ́n ní sọ orí bísmìláì yẹn pẹ̀lú ókọ pẹ̀lú kíni pẹ̀lú ókọ ókọ ta ni àlọ́yì ọlọ́run ọba Allah sórí bá tó bẹ̀rẹ̀ rẹ̀ yẹn aráàfi tí máa ń fún nǹkan ní ẹ̀wọ́ ọ̀sàlẹ̀ kẹsàn sóyé òun ni ara àwọn àdáàtù lè járì ní àwọn tí máa ń fún nǹkan lẹ́wọ́ ọ̀sàlẹ̀ nínú òkè nígbà tó ọba tó kéwú jìnà yóò tó máa yé wọ́n ní sọ wá rí àti tó fún nǹkan lẹ́wọ́ ọ̀sàlẹ̀ àti ń tá a fún lẹ́wọ́ ọ̀sàlẹ̀ asopọ̀ mọ́ nǹkan kan tá a ti parẹ́ sórí tí mo fẹ́ ìtumọ̀ rẹ̀ yóò yé ní ìsìn o ìta àwa parẹ́ yẹn yóò máa jẹ́ fíìlà mọ̀tà àkìrà mọ̀nà Báàbù ọmọ wá lẹ́yìn bísímìlá pẹ̀lú ọkọ̀ ọlọ́run. Yọ́ wà máa jẹ́ mùnásìbá. Yọ́ máa bá ń tá a fẹ́ ṣe mu. Tẹ́nìkan bá ní bísímìlá yìí, ó fẹ́ wọnú ilé. Sọ̀n, ó fẹ́ wọnú ilé onílé, ọwọ́ asálámà, bísímìlá. Àṣètùmẹ̀ ni wípé bísímìlá yìí adìkú. Jàmá, ó wọlé bísímìlá bísímìlá àṣẹ ẹ wọlé pẹ̀lú kéde bísímìlá ó di kò wọlé pẹ̀lú ọkọ ọlọ́run tẹ́nìkan bá bẹ́ẹ̀ jẹ bàbá ní wà á ń tà torí ìlú à ń ta kúlà ìwọ ní ìsìn ọ̀fẹ́ jẹun ọwọ́ á ní bísímìlá kí ni ọwọ́ sí bísímìlá ìhákùl pẹ̀lú ọkọ ọlọ́run ní kéde ni mo ṣe fẹ́ jẹun ọ̀fẹ́ lùyàn bísímìlá àṣẹ bísímìlá àdìrígù pẹ̀lú ọkọ ọlọ́run ni mo ṣe fẹ́ lù sọ ọmọ tó ṣẹlẹ̀ sáwọ́dí lọ́dún níbi ọdún mélòó kan sẹ́yìn ọmọ nàìjíríà kan ó ti wùwà tó yẹ wọ́n fi pa wá fẹ́ pa àwọn àwọn dúdúdúdú yìí tẹ́ máa ṣe lẹ̀ yorùbá pé á tó bá gé ládàá lórí àdó òní ìràn àwọn ará sáwọ́dí tí wọ́n wà ní ìjáàjì bí ẹ bá ti ṣẹ̀ ẹ múrí wọn lọ àfà wọn bá sọ nǹkan sí kọ̀báràn lóòótọ́ ẹni yẹn rò pé irú rẹ̀ ọ̀ṣẹlẹ̀ sóhun rí kóhun fẹ́ géèyàn lórí pé ó dáná kápá kórìí ọmọdé bó ti ṣe náfìlà ní náfìlà rákà méjì wàláì náfìlà rákà méjì àtòkọ ọlọ ọba iná ọmọ nàìjíríà jẹ bísmìlá tí àbá oríjò lẹni adé bísmìlá ìyàkùtúlù pẹ̀lú ọkọ ọlọ́run ni mo ṣe fẹ́ gé orí ẹni tó ń balẹ̀ ọlọ́run ọba ìjẹ́ tó lẹ́tọ̀ọ́ sí pápá náà ṣẹ̀ríà àṣẹ́wọ́tọ̀ jáde nílé bísmìlá tàwákálítù alàlá àṣẹ bísímìlá yà á kúrú jù pẹ̀lú ọkọ̀ ọlọ́run ni mo ṣe ń jáde ọfẹ́ wọṣọ ọwá ní bísímìlá àṣẹ bísímìlá yà alibásù pẹ̀lú ọkọ̀ ọlọ́run ni mo ṣe fẹ́ ṣe kíni ni mo ṣe fẹ́ wọṣọ ìwọ tó o fẹ́ rìnrìn àjò ọba ní bísímìlá àṣẹ bísímìlá ìwùsáfírù pẹ̀lú ọkọ̀ ọlọ́run ni kíni òun ni màá ṣe ṣèrìn àjò mi jama sóyà àbí òye Baba wa Muhammad bọ́nu sọ́lẹ̀ àlòfẹ́ imin wọ́n wá ń ṣàlàyé kan lọ wọ́n ní kí wá lọ́fà tá a ṣe ṣe tẹ̀kìdírù tó ṣe já sí pé a wà nǹkan kan tó bá jọ máa ń tá a dákọ ọlọ́run fún wọ́n ní lè fa ìdàtẹ́yìn torí àǹfààní méjì ni àǹfààní alákọ̀ọ́kọ́ òun ni àtàbárúkù bìtẹ̀kìdí bísmìláì anzàwájálá àṣẹ tó jẹ́ ká mú fíìlì yẹn wá lẹ́yìn tí wọ́n sọ pé mo fẹ́ jáde pẹ̀lú ọkọ̀ ọlọ́run kò yẹ kó rí bá ọ yẹ kí n kọ́ dá ọkọ̀ ọlọ́run mo fẹ́ jáde àfi ń wá àtàbárúkù àlùbáríkà kí mọ́lá fi wá o kí mọ́lá fi wá tàbárúkù a wá àlùbáríkà ìbùkún lórí tá a fẹ́ ṣe ìwọ ọlọ́run oyè tí ìsọ kí mo fẹ́ jáde o bísmìlá pẹ̀lú ọkọ̀ ọ̀wọ́ ọlọ́run pẹ̀lú kíni o pẹ̀lú ọkọ̀ ọ̀wọ́ ọlọ́run pẹ̀lú ọkọ̀ ọ̀wọ́ ọlọ́run òun ni kíni o ni màá fi jáde pẹ̀lú ọkọ̀ ọ̀wọ́ ọlọ́run òun ni màá fi wọ́n sọ pẹ̀lú ọkọ̀ ọ̀wọ́ ọlọ́run òun ni màá fi mọ́mí pẹ̀lú ọkọ̀ ọ̀wọ́ ọlọ́run òun ni màá fi kàwé a fi ń wá ìbùkún ọlọ́run lórí tá a fẹ́ ṣe kíni o lórí tá a dá ọlọ́run lé lórí ó yà bí òye wàlífáyìdátù sàníyà ohun náà ni àlàásùrù àǹfààní kejì ni wípé a fi ń ṣàlàyé pé kèé so kọ nǹkan ní àfọkọ ọlọ́run nìkan kèé so kọ Ṣàngó kèé so kọ Ọ̀rúnmìlà kèé so kọ Ọbàtálá kèé so kọ Ṣéwù ó kọta ní bísmìlá ó kọ ọlọ́run nìkan ni torí lè ánà tààkírọ̀ láàmìn yóò fi ìdò làásọ̀rọ̀ so orí bó ṣe já sí wípé àti amú ẹni nǹkan tá ẹni tó ṣiṣẹ́ yẹn amú wá lẹ́yìn ìta fẹ́ lò pé ńlá torí ẹ̀dá ọkọ̀ ọlọ́run amú wá lẹ́yìn èyí ń sọ náà ni pé ó ọlọ́run nìkan lágbàlérò bàbá ní ká náka tẹ̀kọ́ bí ìgbà tí mò ń sọ wípé sẹ́ẹ̀rẹ́ mi tẹ̀ ń wò yìí la ápùlù bísímẹ̀ àhàdé èní fowópẹ́ ẹnìkankan jẹ́ mọ̀tàbárì kan bí i wà mọ̀sẹ̀rí náà bí i tí màá fi máa wá ìbùkún lórí tí mò ń ṣe tí màá fi máa wá ìrànlọ́wọ́ lórí tí mò ń ṣe ilá bísímìlá ilá bísímìlá àfi pẹ̀lú orúkọ ọlọ́run kọ̀ọ̀rọ̀ àlékè ọlá bísímìlá àṣẹ bísímìlá pẹ̀lú orúkọ ọlọ́run ọba. òun ni túmọ̀ àárín yẹn tá a bá wá ń wípé Allah òun náà ni ismul jalala òun ni jalala òun náà ló kọ tó tóbi òun ló kọ tẹ́nìkan ò lè bọ́lọ̀ jẹ òun ló kọ tá a lè fi sẹ́nìkan kó gbà sórí bọ́dá ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀dẹ́ kí ni ó dojúrú nìyẹn jama tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ orúkọ tẹ́nìkè bọ́ lọ ń jẹ́ ni kí ni Allah máa wo téèyàn bá jẹ́ Abdullahi Abdullahi kí wọ́n àbíbẹ́ tí ó pẹ̀ sí Abdul láwọn tí máa ń gba orúkọ jẹ́ ilẹ̀ Yorùbá ṣùgbọ́n téèyàn bá jẹ́ Abdulrahman ó lè pè ní Rahman èèyàn lè jẹ́ Rahman èèyàn lè jẹ́ kí ni o èèyàn lè jẹ́ Rahman ṣùgbọ́n èèyàn ò lè jẹ́ èèyàn lè jẹ́ rahman so ti ẹ̀sùn èèyàn lè jẹ́ aláwò a máa ní abdullah abdulrahman abdulrahim abdulrazak abdullatif abdulmalik abdulsamad abdulqahar abduljabbar ṣùgbọ́n èèyàn lè jẹ́ jabbar rahman rahim ó lè pèèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lè pèèyàn ní allah torí pé ó kọ tí wọn èbọ lọ ń jẹ òun olóko yẹn bísímìláà bàbá ní sórí ó kọ yìí òun náà ló kọ tọ́já sí pẹ̀lú tó lè jẹ́ náà ni rọ́bìlà àlàmì ọba tó dá gbogbo ayé nìkan ló lè jẹ́ tó ọba wá rẹ́ nìkan tó jẹ́ òun ló sánmà ó lè jó kọ yẹn òun ló dá ilẹ̀ ó lè máa jó kọ yẹn òun ló dá òfurufú bá dá ó lè máa jẹ́ orúkọ òun ló dé èèyàn ó lè máa jẹ sẹ́nìkan wà bẹ̀ tó lè jẹ́ bismillahirrahmanirrahim àfáàní láyù sáńlábì ìrẹ́ràwú àlè fún ọkọ̀ yẹn pé lẹ́yìn ọlọ ọlọ́run ló lè pé gbogbo òun ni ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ arrahmani rahim arrahmani rahim a ń padà bọ̀ wá sórí bismillahi rahmani rahim ṣùgbọ́n a kọ́ ń ṣàlàyé pé kí ni túmọ̀ bismillahi gangan òun là ń ṣàlàyé lọ láti mọ́rọ̀ bàbá wa muhammadu sọ́ọ́lì àlùfẹ́ nínú wa sọ wá rí lẹ́yìn bàtà àti mẹ́lẹ́yìn bàbá muhammadu sọ́ọ́lì àlùfẹ́ mi wọ́n ní ti ń jẹ́ arrahman òun náà ni dúrọ́hmátì wáṣíà dúrọ́hmátì wáṣíà àṣẹ́tẹ́ èèyàn bá ọlọ́run ọba tí ń jẹ́ arrahman òun náà ni ọba tó já sí wípé ìkẹ́ rẹ̀ fẹ̀ ìkẹ́ rẹ̀ ṣe kí ni ó fẹ̀ ìkẹ́ ọlọ́run ọba fẹ̀ ó pọ̀ ẹnìkan ò lè mú tán gbogbo ayé ẹ̀ lè jẹ́ kí ọlọ́run ọba tán ìlàsẹ́ máa ń pè ní ọba àjọkẹ́ ayé sáma farabalẹ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́bá fẹ́ túrọ àmọ́ ní ó lọ́ba àjọkẹ́ ayé ó jù bá ń lọ àṣẹ́fúrú àmọ́tìlẹ̀ wá sí à òun náà lọ́ba tọ́já sí pé ìkẹ́yẹ ti pọ̀ jù ìkẹ́yẹ ti gba ayé jù ìkẹ́yẹ kọjá tí èèyàn díẹ̀ tí wọ́n lè ṣe kíni tí wọ́n lè pín bàbá níwálẹ̀ adájá aláwáṣe fàálàn alẹ́dí ẹ̀dúlù alásà orí òṣùwọ̀n tó bà wá nínú òkéwú tó bá ní nǹkan lórí òṣùwọ̀n fàálàn ó túmọ̀ sí pé nǹkan yẹn lágbára gan ètò bá pọ̀ náà máa ń lò fún fàálàn rahman fàálàn rahman á ìkẹyẹ ti bọ̀ ayájú sórí ara akẹyẹ tí ń bẹ nílé ayé òun lèmi àti ẹ fi mí nǹkan kan sínú tá mí nǹkan kan jáde bí wọ́n sì kọ́ nílé ìgbé kí ni nǹkan tẹ́ mí sínú kí lẹ̀ mí sínú òtó mọ́ kí là mí jáde carbon dioxide ta ló dá gbogbo ń tẹ́ mí sínú àti ń tẹ́ mí jáde ta ló dá mọ́mì mi dádì mi dádì rẹ̀ mọ́mì rẹ̀ Allah pírẹsidẹ́ǹtì nàìjíríà buhari sọ ló dá tá mi sínú tọ́lọ̀ ń bá ní kí n tá mi sínú yẹn kó kúrò níbi tí buhari gan bá wà ìṣẹ̀mí ayé dàrú mọ́ lọ́wọ́ gómìnà lọ́yọ̀ state ìta mi sínú tọ́lọ̀ ń bá ní kọ́mọ̀sì láwùjọ tí gómìnà wà wàhálà dé njọ́ta àti wá ń mì sínú èlò lọ fọ́lọ̀ ọba rí iná nepa phcm tó ti di tìbàdàn ti di ibẹ́díìkì àlòkọ̀ púpọ̀ náà pè iná tá a lò òun náà mú bíìlì ẹ̀ wá fún wa tí ó di wàhálà lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ta iléeṣẹ́ ìjọba fúnra wọn tí wọ́n fi ń méèkì owó tọ́wọ́ afọ́lá ní ara ọ̀rọ̀ wọn ò ní tò àfi tó bá tún bá wájú ọlọ́run nínú ìlú oṣù fún lọ́dọ̀ ọlọ́run wọ́n fara ní ara àwọn gbádùn iná tá a lò wọ́n wá mówó rẹ̀ wá èyí táwa wá ń lò lọ́dọ̀ ọlọ́ àwa sanwó à ń lo atẹ́gùn ọlọ́run sanwó fọ́lọ́run ọba rí wà láì ní àwọn sanwó wàhálà dé Àtìkù. ti kú san wọn náà dìdìrí wọn iná tí wọn ò mú dé bàbá three thousand wá fún ọ lóṣù iná tẹ̀ ló náà five hundred o oṣooṣù wọn máa san ten thousand ṣùgbọ́n tó bá fẹ́ sọ tó tó bá àárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọmọ fọwọ́ dìbò so nígbà tó yọwọ́ pé wọ́n gbé lọ síìtù ni omi ọlọ́run ọba à ń lò èló sọ fọ́lọ́run lórí omi water corporation tí ẹ̀rọ tó bá gbalẹ̀ rẹ kọjá omi tí wọ́n mú wá omi náà mú wá ó sanwó ẹ̀ níjọ́ tá a ti ń pa kànga kànga rẹ̀ mú ilé wa sọgbẹ́rí

tọ́lọ ń bá gbé wàhálà dé tẹ́ èèyàn róúnjẹ tí ò lè jẹ látara ìsàn ẹ̀wà tẹ̀ mílíkì wà lẹ́ẹ̀kan lọ́ni ẹ̀wọ́n bọ́ fi ta akọ lọ́ni yọ wà mọ́ yọ lọ. jama àáfàá ní arrahman ìtumọ̀ rẹ̀ ni pé ìkẹ́ ọlọ́run ọba arrahmatuliwasi'a ìkẹ́kàn tó lágbára ni ìkẹ́kàn tó gbòòrò ni tọ́já sí pé kò sẹ́ni tó tún ní kẹ́yìn lọ́wọ́ àyàfi Allah ara àkẹ́ ọlọ́run òun lójú tèmi àti ẹ ríran níjọ́ tó ti ń lo ló fọ́lọ́run èló ni mo fọ́lọ́run أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم jàmá èló la fún ọlọ́run fojú à ń fojú wá ríran ọlọ́run ọ̀dẹ̀ gbowó kankan lọ́wọ́ wa tó ní bá ní problem tó bá gbé èèyàn lọ́dọ̀ àwọn opticians àbáwọn tó náà sojú tí wọ́n ní pé nǹkan kan nínú ojú ẹ̀ wọ́n fẹ́ bá wọn ní pé ẹ̀lọ́ mú 250,000 wà ó sọ operation fún níjọ́ tó ti wá lójú èló ló fọ́lọ̀ èló ni mo fọ́lọ̀ sọ ọmọ tí mo fọ́lọ̀ mò ń dúpẹ́ fún mo lè ń jọ́sìn fún kódà tí ìgbà tí ẹ̀ kírun bẹ ọlọ́run mọ̀ pé èyí ò kírun wà láì ọlọ́run mọ̀ ta ni ọ́ tọ́lọ́ fún màbó ò kírun gẹ́gẹ́ tọ́ ọba kí irúṣẹ́ rẹ̀ lọ́bẹ̀ẹ́ bí ọmọjọ́ lọ ni àbí ní òbídá sọ́mọ́ àtìlẹ̀ àníkó sí lọ́kọ̀ mọ́ bá sórí ibú lọ èèyàn lè má kí òun kọ́mọ dáa fún láyé sóyè àbí òye ṣùgbọ́n tó bá di lọ́rùn téèyàn ọba ti sẹ́ lọ́rùn wà lẹ́yìn oṣooṣù ọlọ́mọdé àjí àwọn ọlọ́run àfáàní arrahman a ní ara àkẹ́ ọlọ́run òun lọ̀rọ̀ tí mò ń sọ igan èló ní lọ́sán fọ́lọ̀ ìwọ sọ̀rọ̀ báwọn kan ń bẹ tí wọ́n lè sọ̀rọ̀ báwọn náà ṣe tún lè sọ̀rọ̀ yẹn wọ́n tún mí atẹ́kùn ọlọ́run sínú gbọ́dọ̀ lè dúpẹ́ fọ́lọ́ àwọn kan ń bẹ tí wọ́n gbọ́ràn bí wọ́n ṣe gbọ́ràn yẹn wọ́n gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́ à ń fẹsẹ̀ wá rìn kódà ẹni tí ò lè rìn ṣèbó ń fìdí wọ́ ó tún gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́ ara àtúmọ̀ Al-Rahman òun nìyẹn ọba tó já sí wípé ìkẹyẹ ṣe kéde ìkẹyẹ pọ̀ jù àáfàá wa ń ṣàlàyé oníṣẹ́ rí ìkẹta ń sọ yìí sífàtùhù ráhàmàtà ń sọ ìpé ìkẹyẹ ti pọ̀jù ara àròyìn ọlọ́run ni pé ọlọ́run ọgbọ oníkẹni àáfàá níṣẹ́ wá rí ìkẹyìn yóò máa dọ́dọ̀ gbogbo àwọn tọ́lọ̀ ọba àlekè ọlá ń kẹ́ dídọ́dọ̀ wọn tí wá ń dọ́dọ̀ wọn òun ni àròrán òun ni kí la o tàwa ní jẹ́ rọ̀hìm ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ tó bá dọ̀la jama a ń ṣàlàyé gbogbo eléyìí káfí lè mọ̀ pé ìtumọ̀ suratul Fatiha ìtumọ̀ tó lágbára ni ìtumọ̀ tó kẹnú ni àwọn àáfàá tàǹkà tí àwọn wọn ti ṣàlàyé tọ́pọ̀ ọlọ́run bá ní kẹwọn àwákẹ́ mú díẹ̀ nínú àwọn àlàyé tí wọ́n ti ṣe ní tàlàwà kí làwà mọ̀ àwọn àfáà yìí náà wá ń sàlàyé ká lè appreciate ọlọ́run ká lè máa dúpẹ́ fọ́lọ́run ká lè máa jọ́sìn fọ́lọ́run àpadà sí ìlú tààfin ní ìsẹ̀lọ́run mọ́ ọlọ́run jù ó bẹ̀ẹ̀ nìkan wá àwọn olóyè ńlá ilé náà ṣe ìtọ́ ọ̀rọ̀ yìí bísí ìwà ìyá àwọn olóyè سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك